tó bá gbóòórùn bídíà kan lára ẹnìkan ṣé omi náà bídíà sọ́ra fún tó hàn tó confam pé ah bídíà kan bẹ̀rẹ̀ dọ̀ ṣé omi náà bídíà náà wíyẹn kì í ṣe pé bóyá wọnú bídíà kan tán bóyá kò sí inú ìjọ ń bídíà kankan ṣùgbọ́n a rí díẹ̀ díẹ̀ nínú bídíà lára rẹ̀ ṣé omi náà bídíà wọ́n ní tó bá ti rí pé ọ̀dà olójú pé díẹ̀ nínú bídíà kan bẹ̀rẹ̀ lára lágbájá tó sì confam tó fa inna alladhi akhfa èyí tó fi pamọ́ fún ẹ ọ̀pọ̀ ju èyí tó fi hàn ẹ lọ ni tó yẹ wá báyìí tọ́lẹ̀ tó ń mú bídí àyọkà lọ́wọ́ tó rí lọ́wọ́ rẹ̀ báyìí wọ́n ní kọ́ ọ sá fún torí pé ní tó mu tí bídí àkàn fi hàn lára rẹ̀ tó fi hàn jáde ọlọ́run lọ́mọ yìí thousands tó ti fi pamọ́ sínú kọ̀rọ̀ yàrá tí ń dọ́gbọ́n sí tẹ́yìn òrì ǹjẹ́ nígbà tètè sàá fún náà ni wọ́n sọ fún wa bẹ́ẹ̀ náà. wa idha ra'ayta ar-rajula tó o bá rí èèyàn kan radi at-tariq wal-madhhab bóyá ìlànà rẹ̀ ọ̀rọ̀ ó mu tí ó ń fa sìgá ń ṣàgbèrè fáṣe kan fa jìrán òun náà tún ló lè òun náà tún alágbèrè òun náà ni ń wọ́sọ̀kòtò ńlẹ̀ òun náà ni ń fárùngbọ̀n òun náà ni ṣe gbogbo àwọn aburú ayé ni sọ́hìbà màá àṣì ẹlẹ́sẹ̀ ni rọ́ọ̀lì mẹ́ni alábòsí ni sọ́ǹgbọ́ ìdára ni wa huwa min ahli sunna ṣùgbọ́n wọ́n bá tọ́ wádìí ẹ̀ ó ọ̀hún sunna ní kí n ní wọ́n ní kí ni o ṣe fasahabuhu o lè mú rẹ̀ lọ́rẹ̀ kì í ṣe kí wọ́n ní kó káàkiri bí kò fi sọ̀rọ̀ wọ́n ní tẹ́ ń lọ ó lè mú rẹ̀ lọ́rẹ̀ tí ó bá jẹ́ sí mi mọ́ wá rí padà wájú máa máa bá jókòó ní tiẹ̀ wò lẹ́yìn lóru máa sùn ẹsẹ̀ rẹ̀ ó lè kó bá nǹkan máa wò òun gán gbà pé tóun ti ọ̀dà wọ́n ní kọ́ máa báyẹn rìn tọ́ ọ̀bà rẹ lómi tọ̀dà tó bá mọ́ nínú ahẹ́ sunna máa tẹ̀lé mọ́ wàá torí ilé nǹkan wá pé àáfàá kan tó jọ ń bí díà tó ní ọgbọ́n tó ní gbogbo ẹ̀ tẹ́ fún bí díà yẹn lọ́mọ wákàkiri wọ́n ní ọmọ síbẹ̀ náà ní fákẹ́rẹ́ ẹlẹ́kejì pálágráfù ẹlẹ́kejì wọ́n ní wáyé dàrọ rọ́jú la mọ̀jítẹ́ hidan fìlà ìbádà oníkùkárí ni mujtahidan lọ́sàn lóru rẹ̀ wàhálà ní máa ń ṣiṣẹ́ ní fìlà ìbáàdà ní máa ń jọ́sìn ní sáà mutakọ́ṣifan mọ́mọ́ ni mutakọ́ṣifan mutakọ́ṣifan ó ní zúdù àtọ̀kan náà ni máa wọ̀ gbogbo tó bá ní báyìí máa fi ṣe sàárà ni bàtà kan lóní fìlà kan lóní ẹ ní rí fìlà mélòó lẹ́jọ́ kan náà lọ àtọ̀kan náà ni bí ṣe ń fọ òwòlé yí ọ báyà tó bá fẹ́ sùn lálẹ́ ní ọ̀sàrí yóò ti gbẹ yóò sì wọ nǹkan rẹ̀ ó tún bọ̀ àmọ́sálásí mi sọ́fọ̀lì àwọn ẹni tí máa kírun kódà ó lè jẹ́pọ̀ ní ń pèrun yóò gba lẹ́ẹ̀ mọ́sálásí yóò kún sọ́fọ̀lì àwọn yóò yan náfìlà ó ń parí Kùránì láàrin ọjọ́ márùn márùn jẹ́ mẹ́fà jẹ́ mẹ́fà ní ń parí ẹ̀ ló fi sọ fún wa pé mọ̀sítárì kan bil ìbàdàn ìjọsìn ti wọnú ara rẹ̀ ó náà ti wọnú ìjọsìn lọ ṣùgbọ́n gbà wá di àríkú ń bí díà ni bí ń bí díà tọ̀rí a máa ṣe ségi àdúrà púpọ̀ lọ́ba ti lóúnjẹ ó ti mọ̀ a máa jókòó gan ṣùgbọ́n irú àdúrà ò ní ti àdúrà kí bìdà yálà tí one million jojúmọ́ sàlátùl fàtì one thousand jojúmọ́ ẹ̀mí kankan ẹlòmíì dàláyé lu kàìrà àti rẹ̀ dàláyé sàmọ́ tí àdámù dàláyé lu ẹ̀mí n proud pé from three years ago jojúmọ́ ló máa parí dàláyé lu kàìrà àti kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sì ni yóò lo bí wákàtí méjì ò tó ké tán àbí tẹ́nu ẹ̀ bá ti yá dáadáa ó lè wákàtí kan àtààbọ̀ mọ̀ níbẹ̀rẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó lè máa slow díẹ̀ díẹ̀ ó lè fi jọ́ mẹ́fà jọ́ mẹ́fà ló máa parí Quran tó bó ló ṣe máa ké yóò pé tó máa ṣe parí ẹ̀ tán òun ó ṣe pa díẹ̀ ṣé àwọn àkótí fi fídíò àṣẹ lẹ́yìn náà bá nù mo rò péye bákan náà ọwọ́ ajẹ́ níjọsìn tí jẹ́ pé ìjọsìn rẹ̀ kọjá ti ẹgbẹ́ rẹ̀ yòókù àfa wa sọ pé fàdáyà tájì lè sì máa hù má bà jókòó ọ̀rẹ́ tààlà kọ̀ọ̀kan tiẹ̀ òun ò níjọsìn kankan ìmọ̀ ọ̀rẹ́ rà tán ní kí ó tiẹ̀ lé mọ́kìlẹ̀ kọ̀ọ̀kan gan ṣùgbọ́n mùsùlùmí sáà ni kò ní irùngbọ̀n ṣòkòtò ẹ̀ wọ́lẹ̀ ó ń fa sìgá ó tún mutí ṣùgbọ́n kò mọ bídíà ẹ máa ní bídíà ó pe a'udhu billahi èmi bídíà a'udhu billahi ó jìnnà tó ọwà o àwọn tí wọ́n àfa sọ yìí ọ̀n bẹ́nu ahlu sunna dáadáa ọ̀n bẹ́nu ahlu dáadáa pé kìí ṣe bídíà ó sì mọ tawhid dáadáa ṣùgbọ́n gbogbo àwọn ìwà burúkú nǹkan kan yẹn ó jinlẹ̀ ń bẹ dáadáa